and that is uh, Chief arriving into London, Stansted, 1st of March 2024. Chief, good evening. Ẹ káàbọ̀ sí London. A máa rí yín London. Mo ní kí n wá kí ẹ̀yin tèmi tẹ́ jẹ́ olólùfẹ́ Ìgbòho, White Lion Ọláyọmí Kóìkì wà dúró tì bí òkè ò bá kọ̀ tí ò wá mọ̀mọ́ mọ̀mọ́ máa wókè lẹ́sẹ̀kẹsẹ̀ tó wájọ́ lẹ́kọ̀ọ́ ni àdéjọ́ máa débi tá à ń lọ ni. agbára Elédùmarè kí wàá lọ́jọ́ ẹ̀ ní báyìí kí lè ní. òní ni March first twenty twenty four so a wà ní Stansted ní London báyìí báyìí báyìí mo sáré wá kí kíkẹ́ báyìí ń lo báyà bíi hours kẹ̀dẹ̀ padà sí Germany lẹ́sẹ̀kẹsẹ̀. kẹ̀dẹ̀ padà sí Germany lẹ́sẹ̀kẹsẹ̀.